بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله يقول الحق تبارك وتعالى لنبيه صلى الله عليه وسلم في سورة الأحزاب وتوكل على الله وكفى بالله وكيلا bí ara lọ́lọ́run ìwọ òjíṣẹ́ mi ọlọ́run ọba tó gbára lé mẹ́sẹ̀gì ní fànàbí sọlọ́lọ́wọ́ sáà sọ́làm àmọ́ tó jẹ́ pé lórí àwọn àlùmọ̀ rẹ̀ lọ̀rọ̀ gbèrú jù a sì ti mẹ́nu bà díẹ̀ nínú ọ̀rọ̀ gbára lọ́lọ́run àdíìsì kan bẹ tọ́lọ́run sànàbí sallallahu alaihi wasallam fi ń kọ́ ọ̀kan náà àwọn sàhábà kódà nígbà tó wà lọ́mọdé ibn abbas radiyallahu ta'ala anhu ń kọ́ lẹ́kọ̀ọ́ wípé inni u'allimuka kalimat láwọn kan yóò sì láǹfààní ìwé náà ká àdéhùn yìí torí pé ìṣòro tá a ní wa àìsítán àìgbáradì tó fẹ́ gbọ́ tọ́lọ́n ẹlẹ́ẹ̀kejì mo fẹ sàmúlò tí mo gbọ́ láti tẹ̀sí lọ tọ́lọ́n bá sàánú wa bẹ̀rẹ̀ látọ̀rẹ́ mi nínú sọ̀rọ̀ náà àtẹ̀yìn olùgbọ́ mi oríire ayé ńlá ni ọlọ́ ìlà mi ó kàn kù sí ló kù sí ni wọ́n sọ ọlọ́run ní ọ̀gá ní sí ìdúdú kó gbà lọ lọ́dọ̀ tiẹ̀ tóye irun kan ọmọ onídàáwó ṣàpèjúwe ẹlòmíì kọ ewu ojú ewé mẹ́wàá tán ó tún gba mọ́ọ̀sì síbẹ̀síbẹ̀ ẹ̀kún náà náà ni because ọ̀tọ̀ ní sunday ọ̀tọ̀ ní dínwí ọ̀tọ̀ ní tọ́lọ́run fẹ́ ọ̀tọ̀ ní tẹ́lòmíì ṣe ó sì mọ̀ ọ wá ń sọ àmẹ́lùwà ń sọ fún náà bá àfọ́sí ọlọ́ọ̀tàlá ó ní ìdáàtò àìsàn fásàlélà tó wọn bá ń béèrè máa bí ọlọ́run tá a bá ń béèrè lọ́wọ́ ọlọ́run tá à ń bẹ lọ́run tá à ń tọrọ lọ́wọ́ ọlọ́run mọ́tò nǹkan mí lọ mọ́tò nǹkan mí lábẹ́ ìgbára lọ́lọ́run náà ti la wà wàyí dà sàn tàfàtàn ìlà tó o bá ti wọ́n lọ́wọ́ wọn bọ̀dọ̀ lọ́wọ́ mo sọ ní òní mo ní àní nǹkan tí ẹnìkan ti báyàn sàdéhùn tó sì jẹ́ ní ńlá tó ní kò sẹ́lómi tó ń fẹ́ fún àfàwà síbẹ̀síbẹ̀ ní ọlọ́run lákọ̀ọ́kọ́ bí léèrè ọlọ́run lákọ̀ọ́kọ́ bí léèrè gbogbo dábàá ti láyé wa ẹjọ́ bí pọ́ ọlọ́run lákọ̀ọ́kọ́ mọ pàṣọ. mo sẹ́mọ̀ pé àtẹ̀tẹ̀ ṣe ọ̀rọ̀ òṣèlú tán ni ká tó wọnú rọmọdọ́ọ̀nù mo fẹ́ rán wa létí nǹkan kan nígbà tí àwọn àwọn àwọn ilé ìwé wọn sọ pé òun ìfù àwọn pàtàkì pàtàkì pàtàkì bọ̀rọ̀ kẹ́ni nípa àtayé tí wọ́n lẹ́nìkan làwọn fẹ́ pé kó jẹ ààrẹ òun náà làbí ọlágbà jọ́nà lọ́hùn sóye ọlọ́run sì ní kìí sóhun ọlọ́run ní kìí sóhun àwọn kànrin kànrin kànrin kan náà lásìkò tá a wá wà iná ìta ń sọ̀rọ̀ wọ́n ní kìí wọ́n lẹ́nìkan làwọn ò fẹ́ ọlọ́run lóhùn ní àpèjúwe pọ̀ wàyídà sàn tàfàsàn ìbìlá tó ọba ń wà náà lọ́wọ́ máa ń wá sọ́dọ̀ ọlọ́run wàhálàm anil umma wà lọ mọ̀ wípé gbogbo ayé ẹ̀pẹ́ umma gbogbo nation ẹ̀tú gbogbo àlè umma ẹ̀tú sí nation níbẹ̀ yẹn gbogbo ayé gbogbo ẹ̀dá tí ń ṣẹlẹ̀ làwùjítàmì àti àlá ayé ń fa àwọn kàbí ṣe yìí tí wọ́n bá fẹnu kò lórí báwọn ti ọlá ń fa àníkàn ń jẹ́ mápẹ̀jú àwọn lámìyà fàáhùn wọn ò lè dá sí ipa wọn ká bùsí pẹ̀lú nǹkan kan wọn ò lè dá sí ìdílá bìsí kọ́dí kàtàbà lọ́wọ́ láti àkókò jẹ́ pẹ́lú òun ti kọ́ sọ pé nínú ìgbàgbọ́ wa tí mọ́nì wa gbọ́dọ̀ rọ̀ mọ́ gbígbí òun ni wípé a ti kọ́ ọ̀rọ̀ ayé òsè jẹ́ tẹ́lẹ̀ ìyẹn dẹ̀ ní ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run ọba subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ táwọn olùmọ̀ sí wa lójú sí ipe ọlọ́run ìmọ̀ ẹ̀ ṣáájú gbogbo nǹkan lẹ́yìn náà sì kà á bá tó ọlọ́run kọ́ lẹ̀ sí láwùlì màfò sí kìtàbí láyà bí lọ́rọ́ bí wà láyà nígbà tí wọ́n kọ̀ ha láwùlì màfò lọ́rọ̀ máa wúyẹn àkọọ́lẹ̀ tó gbé ńgbà tọ́lọ́run dá kọ́lá nǹkan ní òkùtòbí kọ̀ọ̀kan ó ní máa àtò kí ni kí n kọ́ ọwọ́ ẹlẹ́dàá mi ó ní òkùtòbí mọ̀kọ́ ọ̀dẹ́rọ̀ ìlà kìíyàn sáà àwọn ìlà à ń takò mọ̀ sáà kọ́bí gungun ó ṣe rí sí sáré táwọn òdìdé fakátàbà ní kọ́làmù fèkéènì oníṣẹ Ọlọ́run bá sọ̀rọ̀ lọ́wọ́ àlùfọlà ó ní kọ́làmù n'ụlọ sì yorùbá ló sọ pé ti gbẹ generality of yorùbá máa ń sọ bẹ́ẹ̀ pé àkọọ́lẹ̀ ti gbẹ àkọọ́lẹ̀ tó gbẹ yẹn tí àwọn ọmọ táwọn contradict ara wọn nígbà tí a tún gbé àwọn nǹkan yẹn bí ti ń ṣẹlẹ̀ fáyé ẹgbẹ́ fóso ẹgbẹ́ bàjẹ́ ẹgbẹ́ fẹlẹ́gbé òkùnkùn táwọn náà wà nídìí ẹ̀ ẹgbẹ́ fẹ́ bọ́ra ẹgbẹ́ fóòsà ẹ sì sọ pé àkọọ́lẹ̀ ti gbẹ torí fẹ́ẹ́ wú ni pé àkọọ́lẹ̀ ti gbẹ kò sẹ́ni tí ó há dànù òótọ́ sì ni ní táàmù ìṣẹ̀rí àtọ́lẹ̀ ni Allah Rabbul tó kọ́ pàápàá jọ̀rọ̀ sábàbí dùn án ìlà àdì tó ìsọ̀ ní wọ́n sọ pé láyà kọ́dàrọ́ ìlà dùá kò sí nǹkan kan tó lè yẹ kọ́dàrọ́ ọlọ́run bá ọ̀kan nínú àsìkò tí sì máa yí padà tó jẹ́ tọdọọdún òun ni ní fi nínú sátòlù àdùkán ní ayà kẹta sí karùn-ún lálẹ́ ọjọ́ yẹn yóò fọ àkókò amọ̀ àti gbogbo àlànà rí àkókò máa bá kí n má lọ jìnnà bí eléyìí àmì ìsọlọ́lọ́ ìsọ́lá tó fi náà bá ti pé tí o gbáyé bá péjọ pé wọ̀ làwọn ṣe láǹfààní kódà wọ́n máa ń pè kankan ní ẹ̀ bá rí àǹfààní kan wá ní alágbájá ah, ọ̀nà post ni o onígbàrí sọ fáwọn fẹ́ tó wà níṣọ́ yìí kò sẹ́ni tó bá tugagbága tó wà níṣọ́ ètò náà lánàá wọn àtìkò nígbà tọ́lọ́run ti mọ̀ tó sì ti kọ́kọ́ òun ni. wà ìnìtánà wọn láàyè dòró tí wọ́n bá sì kójọ nídàkejì bákan náà táwọn obìnrin ra kan kọ̀wọ́ ìwọ ẹnìkan gbogbo ayé fásọsẹ ẹnìkan ẹni tí mọ́ni ẹ̀ bá kùsùn tó kùsùn ní bọ́lọ̀ rẹ̀ mọ́tẹ́ àkùsáǹtù rọ́bìn káàbà èmi ò dáàbò tí mo ń káyọ tí mọ̀rìntì náà bá lẹ́ ń bẹ́ èmi náà bẹ́ẹ̀ tó ṣàtúnṣe gbogbo ayé fásitì èèyàn kan ní ẹ̀dẹ̀ ọlọ́run wọn wá bẹ́ẹ̀ ní ẹni yẹn la lánàá ìdúró wọn kápá ẹ̀ ilá ìṣe ìkọ́dí kàtàbà wò lọ́ọ́ wà lẹ́yìn àmì ni yóò ṣẹlẹ̀ sí ọ negatively tó jáde wọn wẹ̀ رفعت الأقلام وجافت الصحف àti gbébì tó sókè nǹkan àkọọ́lẹ̀ ti jẹ́ a ní bùkátà sí continuous assessment lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa kò síbi kátà lè bá dẹ́ta àti gbígun a níjọra wa lójú a máa ríra wa lẹ́yìn tó lẹ́yìn tó lọ sẹ́yìn ìdì àmọ́ra rẹ̀ ń tó wà lẹ́yìn ìdì pátápátá nínú àlámọ̀ rẹ̀ yìí láti lè máa jígìrì ẹ̀wọ̀n tẹ́rà tí wọ́n bí síwájú ìbí ogún ni lọ́lọ́ one two three four five twenty ẹni tó kọ́ àtìgbà tó kú ń bẹ lára ẹ̀ wọ́n kọ́ sí i centuries ago ọwọ́ àtẹ̀gbìn ẹ̀dùn kẹkàlẹ̀ kò sí láyé máa tún bá àtọ̀rọ̀ ọlọ́run lónìí kò sí láyé máa ń bẹ lábẹ́ pẹ̀ ìyẹn wa kọ́lẹ̀ yóò máa jẹ́ àǹfààní yóò máa jẹ́ mọ́lẹ̀ parí táyé òbí tán ẹlòmíì ń bẹnu àwọn olùmọ̀ òun sọ ni kò kọ́ nígbà tó sì ti lọ tó ti lọ náà nìyẹn kìí sì ní nǹkan ẹ̀kan nínú olùmọ̀ yìí kọ́ nínú ìgbésí ayé tán lò náà ni pé kí mo fẹ́ fi sáyé láǹfààní kí mo fẹ́ fi ọmọ aráyé láǹfààní tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ wo bókún ẹ̀ ò bá yẹ kí tó kúnkùn tó tí ò bá ti pé àwọn èèyàn ń rárá wa létí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ ò bá yẹ tó kúnkùn tó ẹ̀ ò bá burú ayé òsè pọ̀ tó ní nàìjíríà tó burú débi tó burú dé yìí count down numbers of scholars nínú ọmọ káàró ògèrè nínú ọmọ haúsá nínú ọmọ ibo nínú ọmọ nupe nínú ọmọ ìgbìrà nínú ọmọ nínú ọmọ nínú ọmọ tí wọ́n lè sọ pé rúùnù náà ló burú tó báyìí tó burú ebi pé àwọn èèyàn ajáde fún bẹ ń gbàlúgbò mí lọ irrespective of the numbers of the of the scholars láwùjọ tí ọba wa sí ń kọ́ because ìpèpè táwọn olùmọ̀ ń pèpè yẹn lọ́mọ orílẹ̀-èdè yìí lóríṣiríṣi ẹ̀yà ó ti ṣẹ́ lára oyè tán ó ṣẹ́ lára mílíọ̀nù tí ọba wa sí ń kọ́ ẹlòmíín bẹ immunity ẹ ọ̀rọ̀ Ọlọ́run ni o kì í ṣe kókò lágbára àti pàbùrù kan o ẹlòmíín ní chance ẹ o gbogbo ẹ̀dá sọ pé ẹgbára ọlọ́run ẹbọ ọlọ́run dúró yìí ẹ má sóògùn ẹ má ṣe ẹbọ ẹ má pààyàn ìtẹ́lómi ìgbọ́yé náà ni ní tó mú dúró náà ni ọ̀rọ̀ ọlọ́run ọmọ ibi tó ti lè dìbò ọmọ ẹni tó lè dá lọ́nà tó tó sẹ́ni kankan bẹ́ẹ̀ àfọlọ́run ọmọ oríṣiríṣi ọ̀nà ẹ̀wò táwọn oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn ń pé ẹ̀ ń pé plus ẹ̀ ń pé gbogbo ẹ̀ náà ni ẹ̀wò yẹn kan ti palẹ́ fún ẹkún tí wọ́n palẹ̀ mí sábàbí àlùkámẹ́ bí kọ́lá ti ṣe pọ̀ tó láwùjọ tá a wà àtúbá ẹgbẹ́ bẹ́ẹ̀ ní sáàmì ẹ̀ ti mọ gbọ́rọ̀ lọ́hùn ọgbọ́n ọ̀sán ni mo ti sọ̀rọ̀ báyìí nísìn ní inú ògbọ́n ọ̀sán bó ti tóbi tó yìí nínú Ọ̀yọ́ state kọ́lá ẹ̀fọn ti tó tó bá ti fáyìn ẹ̀ mọ́ gbọ́tọ̀ lọ́hùn ìkọ́lé ilé ìtàn sọ yìí nísìn ó ní iye mílíọ̀nù ti ń bọ̀ ní gbígbọ́ sétí lásìkò kan ó ní èmi náà tí ó tún gbọ́ lásìkò míì bí kò ṣe tóbi tó sọ́ọ̀lẹ̀ ẹ̀fọn ti tó bọ̀táyé ti burú débi wípé ó fẹ́ sọ àwọn tí ń sọ̀rọ̀ lọ ọ̀kan náà àwọn olùmọ̀ wa ìjọba ọ̀dọ́ ọ̀fẹ́ ìrọ́ in some twenty years ago ó ní ẹ má wo báyé bá ṣe wù kó burú tó ó dirun ẹ pèsè sójú ọ̀nà lọ torí ẹ kò sọ́nà mí táyé fi ìṣòro àti kẹ́mi ọmọ yẹn sọ̀rọ̀ lọ wàláì kò sí kò sọ́nà àbáyọ kan tó tóbi jù bẹ́ẹ̀ lọ ẹ ti ẹ kírèsì awareness bẹ́ẹ̀ mọ̀ pé n tí ọ̀rọ̀ ènìyàn ti kà tó fi lóhùn ni pé n táwọn èèyàn sọra wọn dà lónìí náà bó ti kó burú tó àwọn ìfẹ́ náà pàṣẹ mẹ́sẹ́gì yẹn àwọn kan náà kọ́ àwọn yẹn kan di jàmùdà ta ìjẹ́wà ìjẹ́wà bí o àwọn náà ẹgbẹ́ ọ̀rọ̀ náà pé àìdákùn ẹ̀fọ́ náà wá tí wàá lè kó tí wàá lè kó àmọ́ kó èmi kọ́ wọn bá tàn mọ́lẹ̀ sí ẹlòmíì for the first time kò lè kó lóòótọ́ ó sá sí ah. a but lẹ́ẹ̀kejì ẹ̀kẹta second and third order ọmọ ìyá mi bí bàbá rẹ̀ ní bọ̀dí ó sara kọ̀kọ́ lóòótọ́ bọ̀dà àdé initial stage lọ ní ó ti wọlé òun lè kó kò sí kó kákílà wọn fẹ́ sí àwọn nǹkan kan dàbí ẹni tó simple táwọn náà àwọn tí èèpá yàn kẹ́kàn fọ́ọ̀dì ìwé ẹ̀rí fọ́ọ̀dì tàbí àwọn fọ́ọ̀dì fọ́ọ̀dì fọ́ọ̀dì fọ́ọ̀dì tí àkódà bẹ́ẹ̀ yẹn kó pé kò mẹ́rin lọ àfà wàhálà àbẹ̀mílà ní ọ̀dọ̀ lọ kátó wá kan tó mẹ́rin lọ ẹgbẹ́ signature nìkan wá pé òun ló sáyìn tàbí fẹ́ gba five hundred million ẹ̀pà Yorùbá lẹ́kún ẹ̀pà aláwọ̀ dúdú lẹ́kún ẹ̀pọ̀ òyìnbó lẹ́kún sí àgbẹ̀ wọ̀ fààyàn ó tẹ̀ jẹ́ pé ó lè ní ìdí gbẹ̀bí náà nígbà tó máa fi nǹkan sí ìyàwó òsì náà ń dùn láyé ṣòfò tí ò rí mọ́ ẹni ọlọ́run tún lè ẹni ọlọ́run tún gbọ́rùn táǹkà tó wọ́tọ̀ wá kálí àlọ́lọ́ onímọ̀ kọ́lọ́run bá kù dáadáa sí kù kí sẹ́ni tí ò lọ́lọ́run òun sọ̀pọ̀ ti tán nìkí lòun ṣe láyé. ni o ṣe ní ẹ̀kọ́ pọ̀nù sóra yìí o sóra yìí gan nípìnlẹ̀ ó ju mi ò pé ayé ìfọgọ́rùn bọ̀tí ayé wọ́n ní ó ṣe déédéé inú àrẹ̀ ló rinlẹ̀ pé ó ṣe déédéé sọ́ọ̀tù bá kọ́rọ̀ ayàtò rọ́júmù pé ká ju onísìnà ládélébọ̀ pa lóko inú sóra ẹ̀ ló wà ìdájọ́ ń bẹ àmọ́ kò sí ní àkọọ́lẹ̀ lókè padà ní ti kíkà wọ́n ní sóra ojú sọ́tò bákọ́rà lọ ìpìlẹ̀ ìmọ̀ àgbọ́ bó ṣe wá pè náà ẹ̀ẹ́dì sábà ti kó lórí ìyáàbọ̀ sí orí ẹ̀kọ́ kan míì ní ìsìn tó fẹ́ dàbí pé àbádùn ti bọ́ sínú sóra míì ní àátún bọ́ sórí ọ̀rọ̀ àwọn mùnàfíkùn tó yẹ pé wọ́n ní sóra òdìdí lọ́tọ̀ tó yẹ sóra fún àyà kẹta ò ní lórí ẹ̀ báyìí àyà tó tẹ̀lé ọlọ́ni ma jẹ́ وَمَا جَعَلَ أَزْوَاجَكُمُ اللَّائِي وَمَا جَعَلَ أَزْوَاجَكُمُ اللَّائِي تُظَاهِرُونَ مِنْهُنَّ أُمَّهَاتِكُمْ وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل ما جعل الله لرجل من قلبين في جوفه ọlọ́run fẹ́yàn kan ṣoṣo lọ́kàn méjì àwọn káàkiri sínú ayá inú wa ma ja'ala azwajakumul laa'i tudhahiruna minhunna ummahatikum àwọn ìyàwó yín tẹ́ ẹ sọ wọ́n di ìyá yín wọ́n yín ṣe ìyá o ẹ̀kàn fẹ́ ba nǹkan jẹ́ ni o inú àtàwọn lárúbáwá ni ẹ máa fẹ́ ta kété sóbìnrin tí wọn ò nídìí ẹ̀ mọ́ wọn ní ti ń bá wọn ní ẹ̀yìn rẹ ẹ̀yìn ìyá mi ni wọ́n sì ti sóbìnrin dè wọ́ báwọn wọ́n máa fi obìnrin ìyàwó jọ̀yà tí wọ́n bá fẹ́ sọ obìnrin lè wọ̀ pé péyìn gbọ́dọ̀ fún yá nú àyà kẹrin ló wà wọ́n máa jẹ́ àlà adìyà akùn abiná akùn àwọn ọmọ tí ń gbé lọ́dọ̀ yín tí wọ́n jáde ń bàrá àti yín wọ́n yé sọmọ yín o níbi ó kọ tẹ́ ẹ mọ́ fi kalẹ̀ fún wọn àbí tẹ́ ẹ mọ́ fi pè wọ́n ẹ pè wọ́n ló kọ bàbá wọn nínú àyà kan náà. dáálíkùn qawlukum bí akúwá ìkùn ẹ̀yìn kan sọ̀rọ̀ kú sọ tẹ̀yìn ni o tọ́lọ́ ni ẹ dámú ni ẹ máa sọ o. wallahu yaqulul haqq òdodo tèmi tọ́lọ́ tọ́lọ́ nìkan lòdodo wa huwa yahdi sabil òun ó sì dáàdì yín o jẹ́ ti gúnlẹ̀ síbi rẹ̀ àlàyé ló kú báyìí lórí àwọn ọ̀tà mẹ́tẹ̀ẹ̀ta yìí káàkó tó bọ́ sínú àyà mi. nẹ́sàlá ti rọ́jú lé ní kúrẹ́ṣì àyà yìí sọ̀kalẹ̀ nípa ọ̀rọ̀ arákùnrin kan nínú ìran kúrẹ́ṣì káànà yóò dín á zalikol bẹ́ẹ̀ wọ́n máa ń pè lọ́lọ́kàn méjì nígbà káàkiri níbi ète àyíníwá àyíníkì wàkánà yàkó ìmọ̀ sọ wípé iná ní fi ìjọ ó fi kọlbẹ́ìn ọkàn méjì ní bẹ lára ni ákìlù bí kú lè wá èdè mi nìkùmọ̀ méjèèjì mo fi ṣiṣẹ́ afudọlù min akili muhammad sallallahu alaihi wa sallam méjèèjì ṣiṣẹ́ working working hard ó kọjá àti muhammad yìí tẹ̀ lẹ́nu ẹ̀. Uh, ẹlòmíì sọ pé nazala sí jẹ̀mí làbí jùmẹ̀lì ọmọ mahamad albiri ọkùnrin kan ẹlòmíì wọn tún dákọ yẹn wọ́n ní káyọ̀ náà ọ̀jọ̀lá ní hafi lọ́n lè mọ̀ yasma wọ́n lòun ma ó mú ní ọpọlọ tó bá gbọ́ nǹkan ó ti jókòó sórí ẹ̀ tó bá gbọ́ nǹkan ó ti hà sórí fakọ́lá kòrèèsì àwọn ọ̀nà kòrèèsì wa ni mọ́ yá fásitì hàzì ràṣíà ilá wàláwù pẹ̀lú báńkì èyàn ò ní mú bérebére báyìí lọ́pọlọ àfi kó lọ́kàn méjì àìkọ́kàn ń bẹ lára tàwa náà tí wọ́n ti sàn kankan ká tó dé ká tó dá títì láti gbàgbé wọ́n ní àyà ń sọ̀kalẹ̀ lórí tẹ̀ náà òun náà tún bẹ̀rẹ̀ náà tẹ́lá nínú Muhammad sallallahu ta'ala alaihi wa sallam bí bẹ̀rẹ̀ níta kọ́kọ́ ọ̀rọ̀ mi fún wa ní sábà bí sọ̀kalẹ̀ àyà yìí falamma huzima al-mushrikuna yawma Badr wọ́n ní nípa ọ̀rọ̀ arákùnrin tí mo mọ́ alẹ́lẹ̀ kejì yìí nígbà tí wọ́n ogun bá dé ọ̀rọ̀ tẹ́ni kejì náà là sábàbí nípa ọkùnrin tí a ní omúlọ́pọlọ yìí nígbà tí wọ́n ja ogun bádìrì tán tí wọ́n àwọn kẹfẹ́ rí àrùn jẹ̀mí lọ ọmọ márùn-ún rí wọ́n ní ọ̀rọ̀ ọwọ́ abu àbúsùfà náà ti gbà sáàmù jọ náà lọ́wọ́ lórí aláwọ̀tá abu sufra nínú àwọn ògbóǹtarìgì àwọn tí wọ́n jà nínú ikọ̀ àwọn kẹfẹ́rí sì ni ó wá ń sọ fún ó wá rí Mu'ammar ó wà ní ó wọ bàtà kan ó kan lọwọ kan ló mú yìí wọ bàtà kan ó kan lọwọ. àbúsùn kí àwọn sọ fún mi pé mẹ́hàlù náà nígbà tó gun ti rọlẹ̀ tó gun ti tẹ́ tó bá wà láwọn èèyàn báyìí àmọ̀kú rọjú kọ́ọ̀lù lùsùn mú náà ah, ẹ o àgbà bọ́lọ̀ ni o àwọn èèyàn sọ̀fọ̀ lógun ni o ń fún àbúsùn kan lè sílẹ̀ kọ́ọ̀lù fàmọ́ báàlù ìdá ní àlẹ́ ìfìyàdé pàlú kọ̀rọ̀ pẹ̀lú jìlì ẹ̀bọ̀ tí á ló fà tó fi wọ́ bàtẹ́sẹ̀ kan tó mú kan lọ́wọ́ ló bá wò sàlẹ̀ ló bá wọwọ́ ẹ̀ ló bá rí pé lóòótọ́ ni à ó ní mọ́ ṣàrùtù ilá àná ọmọ àṣìrìdí nínú wà ó ní ìmọ̀ o ẹsẹ̀ mọ́ ṣebí méjèèjì wà fa orí fún yàwó mẹ́rin ní annahu làwòkánà láwùkọ̀lbán lámà náà fi àná àlàó fìyẹ́ di bá ọ ìtọ́lọ́kà méjì ọkà kan ọba sọ fún ọ pé bàtà kan bẹ lọ́wọ́ ìkan tuntun lọ́wọ́ tẹ́tẹ́ wọ́n ní ayé à ń sọ̀kalẹ̀ lórí nínú àwọn ìtumọ̀ tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí ó ní pé nazala dhalika tamthilan fi zaidin ibn haritha wọ́n ní ó sọ̀kalẹ̀ nípa zaidu ọmọ haritha ẹni tó jẹ́ pé tàbánáhùn nàbíyù sallallahu alaihi wa sallam òdíṣẹ́ ọlọ́run bá sọ ọdọ̀ ọmọ ẹ̀ fàlìmáàna kàmá láyà fóònù ìrọ́jò ní kọlìbáàni bẹ́ẹ̀nìkan ò tẹ́lẹ̀ lọ́kàn méjì kàdáríkà láyà fóònù wàládùn wá lẹ́yìn bẹ́ẹ̀ ọmọ ò lè jẹ́ sẹ́yìn méjì àwọn kan mú yẹn wá bẹ́ẹ̀ torí ẹnìkan ló bí nílùú ọmọ àríṣà kánà mi tó sọdọ̀ ọmọ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ púpọ̀ nínú ọ̀rọ̀ tó wá wà lórí ẹ̀gán ni táwọn tí èsè mùsùlùmí ti máa ṣe wọ́n ti máa twist ẹ̀sìn Islam nípa ìyàwó Zayd ń bẹ láàrin gbogbo tó rà yìí pẹ̀lú táwọn ibi tí akọ́kọ́ dé ń di ọ̀rọ̀ Zayd gbàtàrà délé ń sìn ó ní pé òjíṣẹ́ Ọlọ́run sọ dọ́mọ táǹpẹ̀ ní Zayd ọmọ Muhammad tó sì lóko bàbá ẹ̀ tóbi ó ní sábàbí ìyẹn ń bàbá kò ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìkún ọ̀rọ̀ bó ṣe fẹ́yàwó bó ṣe kọ̀ báyìí mi ti wá fẹ́ ẹni tí ṣéèdù kọ̀ ó tún wá wà láàrin ìṣòro àìní tọ́rọ̀ bá délé tí rọmìnà sọ parí àwọn tí èsì ìsúná gbá yẹn mú wípé kalẹ̀ ń tẹ̀lé ẹ̀yin ọmọ ìyá mi Islam ẹgbẹ́ sì yí o ẹgbẹ́ sì yí ọ̀tá lèèyàn máa jẹ́ fún tí ò bá mọ̀ gbogbo nǹkan yóò bá mọ ọ̀tá rẹ̀ lẹ́yìn òjẹ́ ọ̀tá mathematics làwọn student tẹ́ ń wò yẹn tí yóò bá mọ math ó sì mọ̀ pé yẹn bá tí òun bá ní tí òun bá ní twelve credit tó yẹ minus two bí ṣe English àti mathematics ó mọ̀ pé ìtọ́ tó dá ìyẹn wá sẹ́kọ̀ọ́ ti jọ ta ló yẹ kó bá rẹ́jù sílé ọ̀rẹ́ ọ̀gá mathematics yẹ kó bá rẹ́jù pẹ̀lú nígbà tó ti mọ̀ lóòpin ẹ̀ ẹ̀dá pẹ̀lú ìmọ̀ gbogbo táwọn yóò mọ̀ yéèyàn ẹ má jẹ́ kí islam orí bẹ́ẹ̀ fún o ẹ wá di islam lójú ẹ̀ parí fún ní kọ́bílà à ń ta abúdú ni ọmọlá mi àrífù ní pàkẹ́fà yà abúdú ni ẹ wọ́ lọ́mà tẹ́nìkan bá ti gbé dé nígbèkúgbè pẹ̀lú ọpọlọ dúdú ọpọlọ tọrọ ayí tọrọ ayí bò àgbọ́yé islam lójú ọ̀pọ̀ ọkùnrin ní ìwà mú nígbà tá gbóyè sí ni ẹlòmíì ò mọ bí yóò ṣe san sọlá tó wá bára káà méjì torí ẹni ìdíyẹ wá ẹlòmíì ò sì mọ bí yóò ṣe kí rárá ẹlòmíì ò sì sọlá tó mọ ọmọdé nínú sínú Islam mo sọ pé mi fẹ́ yí àjáde púpọ̀ nínú fẹ́ yí àjáde tí má wọ́n tún ní sábàbí táyà ibi sọ̀kalẹ̀ òun lẹni tí ń fi ẹ̀yàwó ẹ̀jọ̀ yá ẹ̀ sóye ẹlòmíì sábà ń sọ pé wọ́n ń ṣàdúrà fún ìyàwó ẹ̀ tàbí òun náà ń sọ pé ẹ bá mi ṣàdúrà fún màìdíá ẹlòmíì eléyìí kìí ṣe ìyàwó mi ò yá mi ni o eléyìí ṣe ìyàwó ìyá mi ni ó ń ṣàṣìṣe tó ga ṣé ìyá rẹ̀ lọ́ọ́ ń gùn ní fact nípa dáhùn pé kìí ṣe ìyá ẹ̀ lóòótọ́ nípa ti bíbí bọ̀dí wọ́n lọ ń sọ pé ìyá rẹ̀ ni eléyìí sì ń bẹnu káwọn tá sáwọn àti sọgbìnrin dé wọ sóra kan ló mọ sọ̀kalẹ̀ lórí eléyìí lọ́tọ̀ sọlátù mùdáàdìlà sóyè sóra fifty eight nígbà tí èèyàn bá ń tó fi ẹ̀yìnàwó ìjọ yẹ ẹ̀ táyà wá sọ̀kalẹ̀ tó mọ tó wá di pé ayé àtàlà ìtara tó san kóbìnrin tó kó tó lè délẹ̀tọ̀ obìnrin padà láì san bẹ́ẹ̀ ìdènà ló ti tó kíkó láyé tó bá tún wọlé obìnrin torókùtẹnu sọdẹwọ wọn ní àpèjúwe kan tí wọ́n fi lélẹ̀ fún ẹni tó fẹ́ ìyàwó ìjọyà ẹ̀ ayé kàmáńlá kó lè ni lè rọ́júlì kọlbán bí ó ti jẹ́ pé yẹn lè lọ́kàn méjì kàdálíkà látàkùnù mọ́ra ìmọ̀ra àtùnìmọ̀dọ́ hírì ọmọ bẹ́ẹ̀ náà ìyàwó ẹni tó fẹ́ ìyàwó ìjọyà ẹ̀ kò lè jẹ́ ìyá ẹ̀ ó kàn kórè fásitì àti àbíyọ́nú ní tí a fẹ́ jẹ́ pé ìyá méjì lónìí bákan náà nínú àsábàbí kánẹ̀ ni wáhìrù mẹ́rin mùnàfìkì ni àkóòl ẹnìkan náà mùnàfìkì máa ń sọ pé ní kọ́líbùn yànúrù ní ibi kadà mo lọ́kàn méjì ọ̀kan máa ń sọ pé kí n ṣe báyìí wà kọ́líbùn yànúrù ní ibi kadà èkí yìí máa ń sọ fún mi pé kí n ṣe báyìí ọlọ́kàn méjì ní pàmò láti falimunaafiku dúkọlbẹ́yìn ọlọ́kàn méjì ni mùnàfìkì bàtí èsè fọ́kàn méjì náà dé sí gbáyà rẹ̀ falimaksu rọ́dùn nípa níta kéèyàn ó jáwọ́ mi ìnáfìkì èyí ti pọ́kà méjì lọ́lọ́run tún sì sínú báyà ẹ̀ nínú ọ̀rọ̀ míì láyé ìsẹ́ni olùkúfúrú wàjì náà ìfà eléyìí gan ni afàlẹ́fà kò sáfàdà lómi láti sọ arímọ́bẹ̀ dáadáa àmọ́bi tá à ń lọ gangan ò ní wípé gbogbo èèyàn gbogbo ayé mọ̀ kò sí ìsẹ́ni ìtàtọ́lọ̀ ń dá tàwa skáàni tàwa bọ́kàn méjì lọ fìsíkàlẹ̀ oye but kí ló tà máa pè yàn lọ́lọ́kàn méjì kí ló bàbá òyìnbó pé má jà á lọ́wọ́ ọ̀dọ̀rọ̀ jù lé ní kọlùbẹ́ ìnìdí